báyìí ló lọ sí ìdára ń ṣe fún àwọn ànábì rẹ̀ gbogbo orúkọ sẹ́yìn ìjọ ọlọ́run bá jẹ́ orúkọ àtijọ́ ayé máa fa orúkọ. ìlú ẹ̀ ẹ̀jọ́ pé nínú kẹ́kẹ́ ìṣẹ̀lẹ̀ àá tó fi mọ̀ wá náà ní kí n bá ń tó dáa kí ká máa sọ àwọn ọmọ wa orúkọ àwọn ànábì ọlọ́run torí bí àwọn ẹbí ọlọ́run tí wọ́n sọ orúkọ tí wọ́n sọ yẹn orúkọ yẹn tó bá yẹ kó bá yẹ lára yẹn. ọlọ́run ẹlẹ́dàá wa bàbá ti kọ́ wọn máa ń ṣe wọn bàbá ti ṣàtúnṣe rẹ̀ tura Musa ni Musa ń jẹ́ Musa ìṣe táà máa pe Musa ni Moses Musa bá ti ṣe rí inú àlùkùránì nìyẹn ẹ sì mọ̀ pé àyípadà àbí ìgbà ọ̀rọ̀ jẹ́ kan ọ̀rọ̀ àyèwọ̀ náà Al-Qur'an lè túmọ̀ sí pé gbogbo ń tọ́ba dojú sí wa tó dàbí ìgbà tó ṣe fún àmà nípa rẹ̀ nínú al láti máa mà nípa rẹ̀ Musa ọ̀nà lórúkọ yẹn Musa náà ni wọ́n ń porúkọ yẹn qala rabbuna alladhi. أعطى كل شيء خلقه ثم هدى فدالو يقولوا هوا náà lọ́ba tó ṣe é pé ó fún gbogbo nǹkan ní ìṣẹ̀dá rẹ̀ ó fún gbogbo nǹkan ní ìṣẹ̀dá rẹ̀ bìmọ̀ọ́nà òun ló ṣẹ̀dá gbogbo nǹkan nǹkan kan nínú gbogbo nǹkan kò sí tọ́dàtì ka ara rẹ̀ ṣẹ̀dá ara rẹ̀ olúwa ẹlẹ́dàá wa ló fún gbogbo nǹkan ní ìṣẹ̀dá rẹ̀ ó dá gbogbo nǹkan ó rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé a rí nínú tafsiri Abdullah ibn Abbas radiyallahu anhuma. وني أعطى كل شيء خلقه أي خلق لكل شيء زوجة يعني كون لبا تودا abo fún gbogbo nǹkan kọjá kí gbogbo nǹkan máa jẹ akọbọrọ gidi lásán ọtá abo fún gbogbo nǹkan nígbà tí wọn tún gba ọ̀rọ̀ míì wá látọ̀dọ̀ rẹ̀ bákan náà ipò ńlọba tó ṣe kó fún gbogbo nǹkan lẹ́dàá rẹ̀ ó ṣẹ̀dá gbogbo nǹkan ó ṣe ènìyàn lẹ́nìyàn ó ṣe kìnìún ní kìnìún ó ṣe igi ní igi ó ṣe òkúta ní òkúta ó ṣe odò ní odò òun náà lọ́ba tó ṣe àgùntàn ní àgùntàn. so nígbà tí gbólóhùn tó wá nínú alukur'an tó bá ti fàyè lẹ̀ ó pé ká mú àlàyé ìtumọ̀ rẹ̀ wá láwọn ọ̀nà tó ṣe pé ó yàtọ̀ síra wọn iná ni àwọn olùmọ̀ nípa tẹ̀síìr ni wọ́n máa ń wí ọ̀rọ̀ oríṣiríṣi níbi àti túmọ̀ ọ̀rọ̀ nítorí pé ìtumọ̀ rẹ̀ tààrà náà ní kó fún gbogbo ẹ̀dá ní ìṣẹ̀dá rẹ̀ ṣùgbọ́n wọ́n ní ìtumọ̀ rẹ̀ onípọ̀ dáàbò gbogbo akọ wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà gbogbo nǹkan kọ́ máa jẹ́ nǹkan tí nǹkan yẹn ń jẹ́ ènìyàn lẹ́nìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí ọ̀rọ̀ míì tó wá látọ̀dọ̀ mujahid tó ń sọ pé àọ̀tọ̀ kò lè ṣe ìṣòrọ́tẹ́ olọ́ba tó ṣe pé ó fún gbogbo nǹkan láwòrán rẹ̀ ọ̀rọ̀ míì náà ni ó tún wá ó tún wá ó tún wá lóríṣiríṣi eléyìí wọn kì í sọ pé àwọn ẹni tí ń ṣe àlàyé ìtumọ̀ Al-Qur'an ọ̀rọ̀ wọn takora o torí gbogbo ọ̀rọ̀ tá a sọ ní kò sí kan tó o a lè sọ pé ẹlẹ́dàá oní àlọ́ba gbogbo nǹkan níṣẹ̀dá rẹ̀ ó mú kí gbogbo gbogbo nǹkan kíkọ́ máa jẹ́ bó ti ṣe rí ọmọ ènìyàn máa jẹ́ nìyà ọmọ kùtà máa jọ kùtà ọmọ sámà máa jẹ́ sámà ọmọ kí òṣùpá wọ́n máa jọ òṣùpá wọ́n lọ fún gbogbo ẹ̀dá láwòrán rẹ̀ gbogbo ọ̀rọ̀ yìí yóò máa jẹ́ ìtumọ̀ àkọ́ kulla shay'in khalqa torí àwọn pẹ̀lẹ́ ní ikhtilafu tanawwu' ìyapa ni nínú nínú àwọn gbólò tí wọ́n fi túmọ̀ nǹkan ẹyọkan ní ìyapa tọ́tọ́ ka sí pé ìtumọ̀ rẹ̀ lè porí sírísì kìí ṣe ikhtilafu tabad kìí ṣe ìyapa pé àwọn nǹkan yẹn kọ̀yìn síra o torí rẹ̀ Ibn Taymiyyah àti àwọn míì nínú àwọn olùmọ̀ fi hàn wá ìgbéró àwọn ọ̀rọ̀ yìí dá máa bá pàdé nínú tafsir al-Qur'an tó mú kọ́rọ̀ pọ̀ lórí ipa fẹ́ sàlàyé àwọn àyà al-Qur'an náà lẹ́rìí pé nǹkan yọ̀ kan wọ́n lè sọ̀rọ̀ ìwé ìwé méjì lórí rẹ̀ ìwé ìwé odidi kan lórí rẹ̀ so gbogbo ẹ̀ ìyapa ti pé ìtumọ̀ rẹ̀ lè pórí kìí ṣe ti yapa tapa àbùbá ṣe ń túmọ̀ sí pé wọn ò lè pàdé àbí òye wa torí ẹ̀ ó ti tó ẹni tí máa ń ṣe tafsir kó mú kan àbí méjì mẹ́ta kó fi túmọ̀ gbólóhùn yẹn nínú nǹkan tí wọ́n ń sọ nítorí pé àwọn àtúmọ̀ yẹn ò takora wọn torí ẹ̀ ó sì ti tó kó mú ẹyọ kan ṣoṣo ti tó. nínú gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn. أعطى كل شيء خلقه há dá. nígbà tá a rí Sa'id ibn Jubayr rahimahullahu ta'ala tó túmọ̀ ọ̀rọ̀ yìí pẹ̀lú pé Àtọ́ kúlẹ̀ di خلق ma yuslihuhu min khalqihi ó fún gbogbo ohun dáadáa ní nǹkan tí ó tún ṣe nínú ṣẹ̀dá rẹ̀ torí ẹ̀ kò fún ènìyàn ní nǹkan tó ṣe pé yọ jẹ́ àtúnṣe tiẹ̀ látara ẹranko ìyẹn ni pé ńgbà tọ́lọ̀ ń da ọ̀tá kò fún ọ ní nǹkan tí ó máa tún ọ sí látara ẹranko ó yẹ pé ńgbà tó da ọ̀tá ẹnu rẹ ó ṣe bí ẹnu olóńgbò ni ọwọ́ rẹ ó ṣe bí ìtajà kàlà ọ̀dá ènìyàn lẹ́nìyàn tí wọ́n bá fi ọwọ́ èèyàn hàn láì jẹ́ pé ó rójú àti ara rẹ̀ yòókù sani àwòrán kínlélẹ́yìí ọwọ́ ọ̀tá lélẹ́yìí ìdáhùn tí ó jáde lẹ́nu rẹ̀ ni kéèké ni ọwọ́ ọmọ ènìyàn lélẹ́yìí sábà forí rẹ̀ hàn ó lórí ọmọ èèyàn lélẹ́yìí sábà fẹsẹ̀ rẹ̀ hàn ó lẹ́sẹ̀ ọmọ èèyàn lélẹ́yìí bẹ́ẹ̀ ni kùn rẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ gbogbo ń tọ́ dá sọmọ èèyàn la kò jọ yàtọ̀ sí tọmọ èèyàn ọgbọ tó ti ṣe jẹ kọjọ yà débi kan ẹ rí i pé ẹsẹ̀ rẹ̀ ọdà bíi tèèyàn ọwọ́ rẹ̀ ọdà bíi tèèyàn orí rẹ̀ ọdà bíi tèèyàn ojú rẹ̀ ọdà bíi tèèyàn imú rẹ̀ ọdà bíi tèèyàn agbọ̀n rẹ̀ ọdà bíi tèèyàn kódà tí wọn bá fẹ́ tẹ ọ tí fẹ́ bú ọ wọn á lọ sẹnu gbàngbàngbàngbà bí ẹnu ọ̀bọ nítorí pé ẹnu ọ̀bọ ọjọ́ téèyàn wọn bu ọkùnrin wọn dín ọkùnrin àmọ́ nǹkan tó lọ ń dá sọmìyàn la ọjọ́ tọmìyàn sèrègì bí ìdodo ẹ̀fọn tọ láti kí ayà yìí fọlọ́wọn bá ó fún gbogbo nǹkan ní ìṣẹ̀dá rẹ̀ ó tún wá fi mànà ọdá èèyàn léèyàn ọdọwọ fún ọdẹnudá ahọ́n eyín ètè ọdá fún ọdá àgbà fámìyàn ọdójú fámìyàn ọdọrùn fámìyàn ọdọrídétí fámìyàn gbogbo àwọn ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tó lọ ń dá sí yàrá ọmọ èèyàn yìí ọjà wọn fáwọn àǹfààní kọ̀ọ̀kan ni eléyìí tó ṣe pé irú ètí ọwọ́ ṣe ẹnu ò lè ṣe irú ètí àǹfimú ṣe à lè fetí ṣe irú ètí àǹfẹ̀yìnjú ṣe à lè fikùn ṣe àmọ́ báwo lọ́wọ́ ṣe máa ṣe rẹ̀ níṣẹ́ ọ̀nà wo lẹ́nu fi máa ṣe rẹ̀ níṣẹ́ báwo lẹ́yìn jù ṣe máa ṣe rẹ̀ níṣẹ́ ọ̀nà wo lẹ́sẹ̀ fi máa sẹ́ rẹ̀ níṣẹ́ àwọn ọmọdé kéékèèké tó o bá fura sí wọn wàá rí i pé o bẹ̀rù bó o ti jẹ́ ni tí ń bẹ̀rù rẹ̀ tẹ́lẹ̀ bó o ti jẹ́ ni tí ń bẹ̀rù rẹ̀ tẹ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ rẹ̀ yóò lékún sí i wàá rí i pé tí àgbàlagbà ń fọwọ́ sí lọ́mọdé náà ń gbìyànjú láti fọwọ́ sí tá a bá fi ọwọ́ tá a fi mú nǹkan eléyìí tá a máa jẹ sẹ́nu tá a bá fọwọ́ tá a fi mú nǹkan tá a máa jẹ sẹ́nu ẹ rí i pé ẹnu là á fi lọ tá a bá tá a bá mọ́wọ́ tá a bá fi mú nǹkan tá a máa jẹ sẹ́nu ẹ rí i pé ẹnu là á fi lọ gbogbo nǹkan tí wọn náà bá fọ ọmọdé kó lọ mọ́ ọmọ amú lọ ẹnu lọ mọ́ ọmọ amú lọ torí kí látọwọ́ ẹnu lọ́kàn wọ́n á máa rí ọmọ tó bá náwó sí pọ̀ fẹ́ gbé wọn náà máa gbìyànjú láti fi apá lóde wọn bó ṣe lágbára mọ́ tọ́rọ̀ máa ti mà látàrí kọ́lọ̀ ń fi mànà wípé ọwọ́ ni wọ́n lè fi gbé atara ọwọ́ ni wọ́n ti lè gbé sùn bọ́mọ bá ń nà nítorí pé ó rí ọ ṣé ń fẹ́ pé kò gbé o kìí ti ké ń fẹsẹ̀ jẹ́lẹ̀ torí ké ń fẹ́ kò gbé o gbẹ́sẹ̀ nígbà tí èsì pọ̀ mọ́ ọ̀fẹ́ pé kò dorí òǹkodò kọ́ pa o ń fẹsẹ̀ jẹ́lẹ̀ ń dunnú ni kò ń rí ọ máṣáláà máṣáláà bọ́lẹ́sì wà látàárọ̀ yọ máa sọ ọ́ sí ọkọ ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ mi nígbà tí ẹ bá gbé ọmọ sínú ọmọ bá dùn tí ẹ bá wọ ẹnu rẹ̀ ẹ̀rí tí ọmọ rẹ̀ tí ọmọ rẹ̀ ni músẹ́ ṣé bá wọn yíjú rẹ̀ yóò máa wọ àwọn ẹ̀gbọ́n àtàbúrò rẹ̀ yóò máa wọ wọn pé sẹ́yìn rí pé bàbá ti gbé mi sẹ́yìn rí pé màmá ti gbé mi báyìí yóò máa fi hàn pé ẹ mi yọ̀ ẹ mi dúpẹ́ subhanallah gbogbo àwọn nǹkan tí ọmọ ń ṣe títí ń fi oríkèé kọ̀ọ̀kan títí ń ṣe ọ̀kọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyẹn lálẹ́ ní tó fọ̀nà mọ àwọn oríkèé kò sí àfi Allah ọlọ́run bá dá gbogbo nǹkan ó tún wá fọ̀nà mọ́ gbogbo nǹkan ntọ́lọ̀ ń dá pé gbogbo nǹkan máa ṣe àwa kọ́ la fọ̀nà mọ́ gbogbo nǹkan tí fi ń ṣe gbogbo ń ti ń ṣe tí ìbá sọ lọ́ntọ́ dà. sórí ẹ̀ ọba délu kan ó rí pé àwọn náà lọ́dọ̀ wọn ó rí pẹ́nu làwọn náà fi ń sọ̀rọ̀ ọba àmàjẹ́rù kọ́ lọ sí ó rí i pé mú làwọn náà ń fi mí ìmú ọ̀bá àmọ́jẹ́rù sáìsì tí etí làwọn náà fi ń gbọ́rọ̀ sẹ́nìkan náà yìí méjèèjì ọ̀bá àti ẹ̀farangada ju kejì lọ ẹsẹ̀ làwọn náà fi ń tẹ̀lẹ̀ bàbá la fẹ́ bẹ́ kó láti gbéra pa sáfù tábẹ̀ kọ̀bá àjẹ́ dúdú kọ̀bá àjẹ́ funfun ó rí i pé bákan náà làá máa fò bákan náà làá máa bẹ́ alẹ́ni tó fọ̀nà mọ̀ wá dàbí ṣe gbogbo eléyìí Allahu Rabbul Alamin ọlọ́run dá wa tán ó tún fọ̀nà mọ̀ wá ó dá àwọn oríkèé wa ó ti pè gbogbo níta máa foríkèé kọ̀ọ̀kan ṣe ó tún wá fọ̀nà mọ̀ oríkèé kọ̀ọ̀kan láti máa ṣiṣẹ́ tá a dà fún kẹ́ẹ̀ bó ti sọ pé alladhi qaddara fahada ọba tó pè gbogbo fún gbogbo ẹ̀dá tó dá pẹ̀ntì ọmọ ẹsẹ̀ ni tó tún wá fi mànà lọ sídìí ṣíṣe nǹkan tí akọ àkọọ́lẹ̀ pé ọmọ ẹsẹ̀ tọ́ tó bá pọ́ mi èèyàn wọn bá dáadáa pọ̀lọpọ̀ nínú wa iná làwọn oríkèrè ò ní ṣiṣẹ́ dáadáa nítorí ẹni tí wọ́n dọ̀ dápé kọ́kọ́ bó ṣe máa lo àwọn oríkèé rẹ̀ ó lè má ra yìí ó lè má ra yìí ó sì lè ra yìí kọjá pọ̀ sẹ́ ẹsẹ̀ tó sẹ́ nǹkan afẹ́ ránrú fún tó ṣe o ní rí i pé àwọn oríkèé rẹ̀ ó lo wọn bó ṣe yẹ wọn ò ní function bó ṣe tọ́ àwọn mi yọ burú bàjẹ́ ìdí ìnàdọ́ jẹ́ pé tó wáá pé gbogbo nǹkan tó lọ́n ṣe fún wa yẹn ọba fi dá ọmọ èèyàn kan máa ṣe fúnra wọn ni ayé ọba bàjẹ́ ayé ìbá polúkúrú musu torí ẹ gbogbo ẹ̀yin kèfèrí ayé gbogbo ẹ̀yin ẹlẹ́bọ ayé tẹgbẹ sí Ọlọ́run ọba ayé tẹntara yín dànù látàrí òòtà tẹǹsẹ láti ṣe pé ẹ̀gbọ́n Ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn náà tún yanu wọn lọlọrun lọ sókè <laughs> ẹ dákàmà Ọlọ́run ti wá dóòtà òòsà báwo òòsà tẹ́yìn fọ ara yín gbẹ́ òòsà tẹ́yìn fọ ara yín yà ọlọ́run ti ṣe wá lè máa dé òòsà òkè ẹ̀yin máa sọ pé ọmọ èèyàn ó ní òjèkẹ́ níláárí ṣùgbọ́n tó bá ké kìkìdá tọ́lọ̀ ni ọ̀dẹ́ nìkan kó nítorí wọn má ṣe níláárí ṣùgbọ́n èèyàn ní ọ̀jẹ́ ètò túmọ̀ sí pé nínú gbàgbọ́ tìyín èèyàn fa apá kan fọ̀nà kan lágbára lórí kádàrá yìí ẹ̀ dákàmà ni tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ro èròkèrò sọ́lọ̀ yẹn ni lọ́ba lọ jódòdò ni kọ́dà ẹnu dàn fi ń sọ̀sọ̀kúsọ ẹ̀ níní ìjọba pé èèyàn lọ́ba ní kápá lórí kádàrá ntọ́ dájú tí ò sí èméjì bẹ́ẹ̀ òun náà ni pé èyí tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn ọba wọn ọba wọn ọba wọn ọba kàn bákò wọn ọba ṣàgbákò torí báwo wọn ti fẹ́ fi kádàrá tiẹ̀ lẹ́nìkan lọ́wọ́ onítọ̀hún èsè bàbá rẹ̀ èsè ìyá rẹ̀ tí ó wàá pọ̀ dáadáa fún ọ tí ó fẹ́ rí ọ pípé tiẹ̀ dáa ju tó ń lọ tí ó fẹ́ rí pé tiẹ̀ tiẹ̀ dáa bíi tó ń tí ó tiẹ̀ fẹ́ rí ọ pé tiẹ̀ ọ̀dà tó tó ń amóhùnsẹ́lẹ̀ torí bọ́lọ̀ ṣe dọ́mi èèyàn nìyẹn kì í dánú wa ọkọ̀ ẹbí àti rèlúwé lè kó ọmọ èèyàn ọ̀fẹ́ kó sunwọ̀n fọ́ ọmọ làkejì kádàrá ju agbára èèyàn lọ. kádàrá ju agbára gbogbo ẹ̀dá lọ nítọ́lọ̀ ti kọ́m ẹnìkan ò lè dédìí rẹ̀ amọ̀sibọ́sí pé yóò mú àyípadà kan ọ̀mọ́lọ́ni ọ̀lẹ́sìn ló fi lérò wípé èèyàn ni ò jẹ́ kó ọ̀la olódì ọlọ́nà láti lálù èèyàn ni ò jẹ́ kọ́rọ̀ ló gbé àmọ́ tó bá yẹ pé tọ́lọ́ ó ti kọ akọ́lẹ̀ ń gbọ́dọ̀ ti rákọ́lẹ̀ tọ́lọ́ tó fi mọ̀ pé ọ̀tọ̀ ni ń tá a kọ́ fún ọ ọ̀tọ̀ ni ti ń ṣẹlẹ̀ sí ọ. wàláhì tó bá yẹ pé èèyàn wọn bá fún láǹfààní kọ́ máa dákọ̀ kádàrà fọ́mọlá kejì ó bá ti máa ti ń jẹyin láyé rẹ ọmọ lórí àtẹ o àmọ́ kò ní jẹnu rẹ torí ó ti wọ pé ìwọ wọ́n wàá jẹyin láyé gbàgbé ẹ̀ ọmọ gbọ́ ni kò ní kí ọ̀rẹ́ rẹ̀ tó ń jẹ́ yín ní ìsìn tó ń pẹ́tì là o ti lẹ́nu akádà ara rẹ̀ dà ọ̀ gbádùn ọ̀ ń wọ́ bàtà ẹ̀gún ẹ̀gún òsùn ọlẹ́sẹ̀ ọ̀pálámbá ọ̀wọ́nú ẹsẹ̀ rẹ̀ ọ̀gbá igbájú omi atẹ́kùn kó ṣe dáa tó bá gbé èèyàn ni wọ́n fi kádàrá lẹ̀ kọ̀ọ̀kan à atẹ́kùn kọ̀ bá wúwo nímú rẹ̀ kọba kọjá àpáta tí ò ní rọ́nà wọlé àyẹn burú bàjẹ́ ọlọ́run ti kọ kádàrà kò sí lọ́wọ́ èèyàn ọlọ́run ti kọ bọ́rọ̀ rẹ̀ sì jẹ́ kò sí lọ́wọ́ bàbá ẹ̀ kò sí lọ́wọ́ ìyá rẹ̀ kò sí lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ torí ẹ̀rí pé mo sọ pé bóòlù ọlọ́run ó ti sọ pé ẹnìkan míì kọ́kọ́ kádàrà tí ì sọlọ tó bá jẹ́ pé ìyàn wọn ni ọkọ̀ kadà kò jẹ́ bàbá rẹ̀ kò jẹ́ ìyá rẹ̀ tiẹ̀ sì fẹ́ dà wọ́n mọ̀ pé bàbá àti ìyá rẹ̀ nínú gbogbo èèyàn àwọn yàtọ̀ torí pé bàbá kan ò ní fẹ́ kó burú kó bàjẹ́ fọmọ ìyá kan ò ní fẹ́ kó dàrú tí gbogbo kpolokpolo musu fọmọ tó àgbẹ̀bọ̀dá rẹ̀ àbúrò rẹ̀ àbàbà àwọn eléyàn wọ́n lè blọọkì rẹ̀ wọ́n lè búlọ́ọ̀kù ẹ bíkọ́sì àwọn sọ fún wa pé ilé ayé yìí alárúbá náà máa ń sọ̀rọ̀ tó pé adóníyà sẹ́rà ìjàkadì láyé mo rò pé yọ sa brothers and sisters ẹ̀gbọ́n wọn lè di ọlọ́nà wọn náà máa rí ní ìsìn pé why tí admission tẹ̀ síwájú tèmi after all mi sẹgbẹ́ rẹ̀ sá mo dẹ̀ ti gbìyànjú ṣáájú tiẹ̀ gbogbo jáàmù tí mo dá ẹ̀ ń ṣe kínní mo ń jáàmù ìwọ́sẹ̀lẹ̀ mú abẹ́ ìgbà. abẹ́ ìgbọ́ nínú fámìlì mi lọ́ọ́ pé ìjàkadì táwọn ọmọ àjà sí. wáì àbúrò lẹ́yìn lẹ́yìn ó kọ́lé mọ́mì ẹni láti ké sọ̀rọ̀ yìí o abẹ́ ìgbọ́ <laughs> ṣé mọ́mì lọ́ba ẹ kọ́ yìí tó fi fún ẹnìkan pa ọ́rìtì lórí ẹnìkan àbúrò rẹ lówó ó wá fowó ránṣẹ́ ó di ẹ̀tún sàánú rẹ̀ olówó fún ọ ní hundred thousand bimunasabati hululi shahri ramadan al-mubarak torí kó sùn ramadan ti wọlé afa ọ̀wá ni. dábìlì tó fi ní kalẹ̀ jáde tó wọ owó ṣiṣẹ́ ìfẹ́ máa gba ní àbúrò àbúrò ọlọ́wọ́ ẹ̀yẹ́ ògbà <laughs> ọlọ́wọ́ irú àbúrò wọlé akọ́lẹ̀ bú wo ló ń kọ́. Eh, òun ò tún mówó kọ́bùrò ẹ eh, bọ́ọ̀ bá ti rẹ̀ tó bá fi lè kókó wọn ju ẹ̀yà rẹ̀ ọ̀jẹ̀ ọ́ rò pé bọ́ọ̀ bá ti wọ́ ọlọ́ọ̀ni máa kọ̀ nǹkan rẹ̀ ha ó ti ẹ̀dúpẹ́ kọ́bùrò ẹ̀ ló kó wa lọ́wọ́ ajá ládùúgbò nǹkan tó bá jẹ́ nìkan tó jìnnà nǹkan ọlọ́nsọ̀rẹ́ bá burú rẹ̀ ọmọ pé wọn náà lọ́nsọ̀rẹ́ torí ẹ̀ kádàrá yẹn kò sí lọ́wọ́ wa ọwọ́ lọ́nlọ́wọ́ ó nìkan ló tiwa kan ní ká máa ṣàdúrà gbogbo wa pé waj'al kulla qada'in qadaytahu li khayra ọlọ́run ṣe gbogbo àkọọ́lẹ̀ tọkọ fún mi lórí ó ti yẹ kó máa bẹ lọ́nà because ó lè rí dípò kọ́ ọmọ pèsè rere ni wọ́n kọ́ fún mi àbá burú èèyàn wá ní máa bẹ lọ pé wọ́n tó bá ṣe pé aburú lọ bá kọ́ fún mi ṣé lóore kọ́lọ̀ ẹlẹ́dàá kọ́mọ sànù rẹ̀ kọ́lọ̀ sànù rẹ̀ ni tọ́lá kọ́lẹ̀ ti síwájú pé la yaruddul qadara fil du'a nǹkan kẹ́ yí kádàrá padà kọ́mọ tẹ̀ àfàdúà nítorí ẹ̀ wọ́n náà ti à ń àdúpẹ́ kó ń gbìyànjú walakin àtẹ̀kpọ̀sẹ̀ ńlọ́ọ́ máa ń sàdúà rẹ̀ àṣekùsí lọ́ọ́ máa ń ṣàdúrà pé látọ̀dún tó ń ti ṣàdúrà yìí gbogbo nǹkan kan sẹ́nu rí yóò tún máa lọ bá àwọn tí ń sọ fún pé sáà máa ṣàdúrà pé ṣé ẹni kí n máa ṣàdúrà mo ṣe ọgbà ṣé àwọn ni wọn á di ọgbà àbọ̀lọ́wọ̀n bá ní ọgbà torí ẹ̀ ọlọ́run lẹ́dàá lọ́kadàrà fún gbogbo nǹkan ẹni tó pé gbogbo pé gbogbo nǹkan máa ṣe ó tún wá fi gbogbo nǹkan mànà sí gbogbo nǹkan fi ń ṣe gbogbo ní tí ọ̀gbà sí níta máa fọwọ́ sí tó o bá fẹsẹ̀ sí ọ̀pẹ̀ ndò níta máa fẹsẹ̀ sí tó o bá lọ́wọ́ ló fi sí kò ní jọyàn níta máa fẹnu sí tí wọ́n bá sọ pé yín dúró ló fi sí gbogbo èèyàn ò rí ọwọ́n rẹ̀ wọn ni ẹ wá wòran a ṣe èrè gáàdì kẹ́kọ̀ọ́ fẹ́ máa jẹun gbayinjú tó ṣeéṣe kò lè ṣeéṣe sòbọ́lọ̀ ẹlẹ́dàá wa ti dá gbogbo nǹkan àfi kẹ́ tó bó ti ṣe tó ọlọ́run ló ṣe gbogbo eléyìí àtọ́ kulla shay'in khalqahu thumma hada ọlọ́run ló fi wá mànà ọlọ́run ló fa àwọn oríkèé wa mànà àwọn káfíńra wa mànà ọlọ́run adúpẹ́ fún ọ ọ̀dá wa dára wa ọ̀dá wa dáhùn òbí wa nítorí ká lè ṣe òbí tóbi ó bínú lásìkò tó yẹ kó kọ́ wa ní nǹkan kan tí wọ́n ní kọ́ wa ní nítorí pé tí wọ́n bá ti kọ́ lásìkò rẹ̀ tó bá ti kọjá tiẹ̀ bọ̀ ọ́ so ọlọ́run ọ̀bọ̀ ṣe bẹ́ẹ̀ fíra àwọn náà ńgbà tí wọ́n fẹ́ gbàgbọ́ sẹ́rí tó máa ń báyàn sọ̀rọ̀ sọ̀rọ̀ tó ń sì ń báyàn sọ tó hàn tó jẹ́ ọ̀rọ̀ tó bá làákà yìí tó sì jẹ́ pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó ṣe pọ́ múnádóko gbogbo àwọn ẹni tó lọ́n bá fẹ́ fún mànà àwọn ìjẹ́ kọ́rọ̀ jìnnà tí wọ́n fi sọ pé àwọn gbọ́ àwọn ti gbà àwọn ti gbọ́ àwọn ti gbà torí ẹ̀ ọlọ́dà máa fi wá mànà má jẹ́ kí agídí ọba tiwa jẹ́ sẹ́ẹ̀dí tẹ̀ máa ń bẹ́ nìkan sọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ọ̀nà mà tí ọwọ́ jẹ́ pé gbogbo ìtẹ́ bá ti sọ ìbéèrè ni ó tún gbé wá ìtẹ́ bá tún wé mi ìbéèrè àtàtà kò ní kẹ́ ẹ mọ̀ pé lẹ́yìn ọlọ́run ò tí ì fẹ́ fún mànà. so ẹ máa rí inú gbèsè ayé àwọn èèyàn kan wà tí wọ́n pé àlàyé tẹ̀sí fún wa tí wọ́n fi gbà pé ìsìláàmù lọ́nà tí ó ti àfi di mùsùlùmí ó lè má gba ogún ìṣẹ́jú tí ó ti rí i pé gbogbo ń tẹ̀ ń sọ yìí kò ní ẹja ń bá kà nínú ó yí òun dáadáa gbogbo ń tẹ́ ń sọ ó yí òun dáadáa kó ń lò dodo ní nǹkan tó ṣe é pé gbogbo ń tọ́ bá takò irọ́ ni ọ̀jẹ̀ tọ́ ẹni jẹ́yìn ń bá sọ̀rọ̀ torí pé Ọlọ́hun bá fẹ́ fi mànà ni ẹni tí Ọlọ́hun fẹ́ fi mànà kò sí tàbí ṣùgbọ́n o béèrè ní ìdáhùn yóò tún máa bí fún àwọn àbẹ́rẹ́ tó ju ìbéèrè ta lákọ̀ọ́kọ́ tó ṣe lọ òun náà ni gbogbo ní tẹ̀m̀bá ti ń bá a sọ ní ọmọ àbí fún gẹ́gẹ́ bí àwọn ọmọ Israẹli tó ní ọ̀yẹ́dì kọ́ọ̀lẹ̀ Musa lè kọ́ òmìnirí inna Allaha ya'murukum an tadhbahu baqara ẹran létí nípa àgbàdo ànábì Musa alayhi salam tọ́sọ fáwọn èèyàn rẹ̀ pé dájúdájú Allah ẹlẹ́dàá wa ń pa yín láti ipe kẹpa màálù kan àǹtẹ̀rẹ̀báṣu baqarah ayé baqaratan ẹlẹ́jẹ̀ nakiratun fi siyaqil ithbat ilé yẹn là ń pè ní mutlaq ọlọ́run pa yín láṣẹ fẹsẹ̀ túmọ̀ rẹ̀ yóò bá nù ọlọ́run pa yín láṣẹ pé kẹ́ ẹ dóńgbò màálùú kan màálùú kan orúkọ gbogbo màálùú yòówù tẹ́ bá dùn lórí tá a bá ti wọ̀ tàbí pé kí ló pè tí wọ́n dùn yìí màálùú ni kò síbi rè mí bàbá àdárúgbó màálùú bàbá àdógédégbé màálùú akọtàbábò màálùú funfun tàbí dúdú màálù ẹgbẹ́ ti pa màálù kan ṣùgbọ́n kàkà tí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n lè bá a pè olúwa ẹlẹ́dàá rẹ̀ ni yorùbá yé lànà máa hí kọ́sàlàyé fún abóyọ̀ mi màálù wò màálù wò kàì àbá màálù kan báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ń fà wọ́n ń fà kó le wọ́n fà á kó lè ọlọ́run ẹlẹ́dàá wa sọ di èlé mọ́ wọn lọ́wọ́ ṣẹ̀dẹ́dú fẹ̀ṣẹ̀dẹ̀dọ̀ lọ́ọ̀kù àlẹ́ yìí àwọn ni wọ́n fà á kó lè ọlọ́run wa sọ di èlé mọ́ wọn lọ́wọ́ torí rẹ̀ gbogbo àti àwọn àti bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ tẹ́tí ọ̀rọ̀ tá à ń bá a sọ ọ̀rọ̀ tó ṣe é gbé ó hàn gbangba ni kò pè fún kò yé mi nǹkan láì wá ń kọ́ tẹ̀mọ̀ pẹ́ mi tí ẹ̀ ń bá sọ̀rọ̀ tí bá ti ń ṣe gbogbo orú bẹ́ẹ̀ àmì kọ̀fẹ́ gbọ́ kọ̀fẹ́ gbà ní. ẹ̀rí tẹ mú wa ó ní kò yé tó àwọn àmì tẹ là kalẹ̀ ó ní kò hàn tó ẹ sọ fún pé وليس يصح في الأذهان شيء إذا احتاج النهار إلى دليل òtí ń tá a lè bọ́ ọpọlọ sọ tí ó yí ọpọlọ máa o tó bá ti pé ìgbà tá a wà lọ́sàn tá a fi yí ọpọ́sàn la wà yìí ó tún ní ká mẹ́rin ẹ̀ wà kí wọ́n á ní tó tùkù tá a bọ̀ sọ tí ó yí ọ lórí ẹ̀ wọ́n á tún sọ mí òkú lọ bá sọ̀rọ̀ òkú lọ bá sọ̀rọ̀ òkú kan wọn ò gé tí kúrò níbi ìsì rẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú ṣùgbọ́n tó tẹ̀lẹ̀ ni pé ẹ̀mí ò sí lára má etí ti ṣe fẹ́ gbọ́rọ̀ laqad asma'ta law nadayta hayyan walakin la hayata liman tunadi ọ̀rọ̀ tó ń sọ ó tó ní gbọ́ ó tó ní gbọ́ ó. ọ̀rọ̀ tó ń sọ ó tó ní gbọ́ ohùn rẹ̀ ò rí lẹ̀ ṣùgbọ́n kò sẹ́mi lára ẹni tó ń pè ní tẹ́lẹ̀ túmọ̀ sí tó bá ti yé wọn náà ò ní bá tí kò jẹ́ púpọ̀ jù tìrọ́nà ọlọ́wọ́n ọkọ̀ láti gba òdodo eléyìí tó wá bọ́ lórí ibu rẹ̀ látọ̀dọ̀ ọlọ́kù ìgbà tí èèyàn bá ti wá kọ̀rọ̀ sí ìránṣẹ́ ọlọ́run lẹ́nu ẹni tí ń ṣàlàyé yéké tí ń ṣe àfihàn tí ń ṣàlàyé rẹ̀ lọ́nà tí ó fi yé ẹni tí ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ni tí ń bá sọ̀rọ̀ ń ṣèṣe kò yé mi ọ̀rọ̀ kọ́ ló ń sọ kò sí tàbí ṣùgbọ́n ìbàsìkò jẹ́ kò yẹ pẹ̀lú onítọ̀ bí ìbá ṣe pọ́ lọ tọ́ran Musa àti Harun aleyhi masalam tí iṣẹ́ rẹ̀ ò sí tètè sọ pé èyí tá a jẹ́ tó ló má nàbì Musa tẹ̀síwájú àtijọ́ àkọ́kọ́ nàbì Musa ọba ti pàtẹ́ǹtì tó bá jẹ́ pé ènìyàn lẹ́bù ni nítorí pé gbogbo ọ̀rọ̀ títí ń bá sọ ó ti hàn nínú gbogbo làákàyè lọ́jíkálì ibi ẹni tó ń bá sọ̀rọ̀ kò gbọ́ kò ní gbà kìí ti pé kó mọ̀ kó tọ́ lọ sọ ṣùgbọ́n àìfẹ́ gbà ni ló mú máa mú gbogbo ní ti mú jáde jáde sẹ́nu kọ́nà náà ti tú àṣírí wọn ó ní wọ́jà àdóòbí ha wàtàyíkọ̀nẹ́tà ànfọ̀sọ̀wọ́m vọ́lùmẹ̀nùwà olówà wọ́n kọ́ wọ́n kọ́ pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ sìn lódodo wọ́n kọ bíbẹ ọlọ́ọ̀ àti pò nìkan la gbọ́dọ̀ sìn lódodo ìgbà tí ọkàn wọn máa mà dájú pé bẹ́ẹ̀ gangan lórí ṣùgbọ́n kí ló dé tí wọ́n ń kọ tí wọ́n mà nínú ọkàn wọn lọ́lọ́mọ́ ọ̀yọ́wà àbòsí ni àti ìgbéraga torí báwo làwọn ti wá gba <laughs> Musa mọ̀ ní Musa tó ṣe kí ọ̀dọ́ wa ń bí kí ni wọ́n gbé ọmọ wa tìlọ́tìlọ́ ń jọta wò nínú àpótí ààfin wa ń bì wọ́n ti tọ̀ wọ́n wá ní oúnjẹ ajẹ́ pé ọgbọ́n gọ̀ kò wá rí ọ̀dọ́ ẹnìkan sodo sí àbí rọ́ọ̀dọ̀ Musa torí ọ̀rọ̀ á tí ó wá ìdí mayàn náà lọ́wọ́ dáhà pé irú fíráúnà ọ̀rọ̀ Musa lókùtì tó ń gbọ́ agbẹ́dọ̀ táwọn ọmọ ẹ̀sìn náà ọmọ bẹ́ẹ̀ ó tàka sórí àwọn ẹlẹ́gbẹ́ ó pè éwó òrìṣà nítorí pé òun ọ̀fẹ́ yé bọ òrìṣà so eléyìí ìní máa ń fà á tẹ́sí pé ẹ̀yin ń bá àwọn bàbá bàbá náà sọ̀rọ̀ ẹ̀ ń pàkíyèsí wọn lọ síbi kí wọ́n sin ọlọ́run lónìí kan kí wọ́n pẹ́ bọ́ kó sàtì sábà wà lìjẹ́nà kọ́ńtẹ̀ ìsìlámù òdodo à ń fi kó bọyọ̀ ọ̀nàjà ànámà níjẹ́bẹ̀. tòyọ́ ọmọ wa bí ọ àwọn nǹkan ọmọ akẹ́ ọmọdé ní dọ́là mu ntí sì yọ pọ̀ abínú báyìí ó lè máa fún ọ ní nígbà irọ́ lásán ṣé wọ́n rẹ̀ kí la fẹ́ fi gbogbo sí ẹ̀yìn dàbí èdè Yorùbá tó clear àwọn ọmọ ẹ̀fọ́ ni wọ́n ti ń pè lẹ́nu yẹn so eléyìí ó rí kí wọ́n máa yí ọ àfi bí àkàrà nu agbada lásà ti fi hàn ọ́ pé ó kéré sí nọ́mbà wọn ó kéré sẹ́ni tó lè bá wọn sọ̀rọ̀ lẹ́yìn o wọ́n máa sọ pé òótọ́ lọ́ọ́ máa ń sìn sọ̀rọ̀ gbogbo ń ti ń fà jáde òótọ́ náà àmọ́ àti wá gbọ́ àti gbọ́ àwa tá a ti wà láyé kó tó di kí wọ́n bí ya rẹ̀ àwa tá a ti wà láyé tí wọn ò tí ì bí ya rẹ̀ táwa náà lọ yẹ káfà ń gbọ́rọ̀ sí lẹ́nu. láyé ìkọ́ láyé ìkọ́ ni yorùbá ń bá kàǹtì ẹ̀ náà súnà fìràwọ̀nà yorùbá mú rẹ́gì ni. ẹ̀rín ní ìsìtẹ́nì kan máa ń bá yẹn sọ̀rọ̀ lọ. táwọn bàbá bàbá yorùbá àtàwọn màmá màmá tí wọ́n máa bá ṣe bí ọmọ wọn tí bíbí rẹ̀ sojú wọn. wọ́n máa gbé a. Ah, kàbírù náà ní bá yín sọ̀rọ̀ kí lẹ́yìn gbà lọ́dọ̀ ń kọ́ wa lẹ́sìn ẹ̀sìn báwo <laughs> yóò bá lẹ́wọ̀ tó bá di pé gbogbo sọ̀nsọ̀ wọn ń tẹ̀lé wọn fi ń ṣiṣẹ́ wọn mọ̀ sí àbọ̀rọ̀ kàbírù ni wọn náà jókòó sí à ọlọ́mọdé sórí ibù tí n bá bọ̀ sọ̀rọ̀ tó bá tako torí ọ̀rọ̀ kàdúró sàpẹ́lẹ́ ní ọ̀pá gbogbo yìí <laughs> yóò bá lẹ́bùn ẹ̀rí pé wọ́n kọ́sẹ́ lọ́dọ̀ fíráwọn náà wọ́n pààtì gbàgbé ẹ̀. fíráwọn náà ni bàmà bàálù kùrú nílùúlà sọ fún mi báwo lọ̀rọ̀ àwọn ẹni àkọ́kọ́ pọ̀ ni ó ti ṣe rí torí pé ńgbà tá nàbì Musa alayhi salam tó gbé fìràwọnà lẹ́nu sọ tó níta lóluwà yín anabi musa dalóhùn tó ní rọ̀bùnà lẹ́bí àwọ̀tọ̀ kulẹ̀ ṣẹ́yìn ẹnu kọ̀lùkọ́hù tó mà á dà lóluwà wa ló dá gbogbo nǹkan kí ni wọ́n dá ó ti wà nù ẹ̀ tí wọ́n fi ń pera rẹ̀ lóluwà olúwa wa yàtọ̀ sí kọ́ dá gbogbo nǹkan ó tún fi gbogbo nǹkan mànà tani wọ́n fi mànà dúpọ̀ ń sìn wọ́n lọ́nà lọ lẹ́yìn tọ́lọ̀ ń dá wọn tó tún fẹ́ sìn wọ́n lọ́nà gbogbo ẹ̀ ti wọnú ẹ̀ gbẹ́kùnmi èsì ló fún fìràwọ̀nà ọ̀rọ̀ yẹn wá ba fìràwọ̀nà lọ́kàn jẹ́ òun náà wá ń wá ìbéèrè gbàǹkọ̀gbù tó lè bi Musa tẹnu Musa náà wọ̀ wò tí ò ní lè fèsì sí tí ó fi wá hàn pé fìràwọn náà dáńjàkadì àbí ọ̀dáńjàkadì nítorí òun wà nù lọ́wọ́ sọ pé fama balul qurunil kí ló rò pé yóò ṣẹlẹ̀ sí àwọn ẹni ìṣáájú àwọn ẹni àkọ́kọ́ tí wọn ò sin olúwa rẹ tó ọlọ́run yìí rò pé yé ìyẹn ní pé tó o bá ní ti tẹ̀lé ti yín orí ibú làásì jáànámà làwọ̀ wọ́n dẹ àwọn bàbá wa àwọn bàbá bàbá wa àwọn bàbá ńlá wa àwọn àyà ńlá wa àwọn ẹni àkọ́kọ́ tá a gbọ́ fọlọ́n rẹ ọ̀ràn ìránṣẹ́ bíi tiẹ̀ sáwọn à ń bọ̀sibọ́sí pé wọ́n ò sin ọlọ́run rẹ kí ni jọ́ ṣẹlẹ̀ sùn. tọ́ bẹ́ẹ̀ ni anabi musa aleyhi salam ló ti dá lóhùn pé qala ilmuha inda rabbi fi kitab àwọn anabi ọlọ́run wọ́n gbọ́n jù láàrin àlùmọ́ wọn fún ibi anabi léèrè béèrè kọ́ máa wá jẹ́ pé irrelevant answer ni ọ̀ máa mú wa gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ṣe lónìí kí ló tó ti jẹun látàárọ̀ kí tó ti jẹun látàárọ̀ wọ́n máa dáhùn ike ya ntọ́sẹ̀lẹ̀ náà ní pé ní àgbẹ̀sẹ̀ pé kò sóúnjẹ ntọ́kànsẹ̀lẹ̀ náà ní pé mo hmm, ń ro pé mo fẹ́ travel tí wàá lọ sí gáràjì máa tún á dé gáràjì mo ti àti lọ sọ́dọ̀ ọgbà mo ti dé wọ́n gbà tí mo dé yẹn actually so mo láwọn àlejò kan so àdìkílódé tó jẹun èrò ń jẹ mo róúnjẹ ìráyè so àwọn àdáhùn tó ẹ̀kọ́ wà short gẹ́gẹ́ bí ìdáhùn ti ṣe gẹ́gẹ́ bí ìbéèrè ti short làwọn là ka ìmọ̀ dáhùn. ẹ wà nọ́ọ̀bì Musa àrè ìṣẹ̀lẹ̀ wọn fi léèrè pé kí ni wọ́n ṣẹlẹ̀ sáwọn ẹni ìṣáájú tá a gbọ́ pé wọ́n rán ìránṣẹ́ bíi tiẹ̀ sí wọn tí wọn sì sin lọ. قال علمها عند عند ربي في كتاب ó ní ìmọ̀ akíní ó ṣẹlẹ̀ sí wọn ọ̀dọ̀ olú ẹlẹ́dàá mi lọ́wọ́ nínú àkọọ́lẹ̀ rẹ̀ torí láti jọ sọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá wa kótó ti kọ́ dá gbogbo ẹ̀dá ló ti kó gbogbo ẹ̀dá jáde. láti barabara di Adam aleyhi salam ní gbogbo wa kéré tá a wẹ́ bí ọmọ anágún wọ́n àwọn kan sápọ̀tù ó àwọn kan sápọ̀tù wọ́n láwọn eléyìí ọmọ àlùjànnà ni wọ́n wọ́n láwọn eléyìí ọmọ aná ni wọ́n. ìgbà tí kí á ló dé tàǹtí lọ ìgbà tó ti kọ́lọ̀ sí mọ́ máa ná ó ti mọ́ máa àlùjẹ́nà kọ́ máa ná kọ́ máa sáyé kọ́ máa retí ìgbà tí ó wọ̀ ná bẹ́ẹ̀ náà lọ yẹ kọ́ máa àlùjẹ́nà kọ́ máa sáyé kọ́ máa retí ìgbà tó ná wọ̀ ná a nàbì ní rárá o i'malu fa kullun muyassarun lima khuliqa lahu ẹ máa ṣiṣẹ́ o ọlọ́run yóò ṣe ní rọrùn fún kálukú yín láti ṣe ní tá a ti torí rẹ̀ ṣẹ̀dá rẹ̀ ẹni tá a dá fún náà ọlọ́run ṣe rọrùn fún yóò fi ṣiṣẹ́ ọmọ aná ẹni adá fàlìjánà ọlọ́run ṣe rọrùn fún yóò fi ṣiṣẹ́ ọmọ àlìjánà ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú ẹni tó dá fàlìjánà kọ́lọ̀ ń dá fún kọ́ máa ṣe wá lọ́mọ aná torí rẹ̀ ọ Islam ò yí padà pàápàá jùlọ nípa ntọ́jẹ́má al-aqida ìgbàgbọ́ táwọn mùsùlùmí ní látòrí baba ńlá wa Adam aleyhi salam òun náà ní ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní tóbi dórí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam máa sóògùn máa sàṣàṣì máa jókòó ìjà máa ya babaláwo látòrí Adam ni wọ́n ti lẹ́ẹ̀ gbọ́dọ̀ ya dábàá wa kó dórí anabi sallallahu alayhi wa sallam ní nǹkan wá yí padà ó rí báwọn òpìdá ti tẹ́ ni láyé anabi Musa. aleyhi salam níjẹ́ òun lọ yí òkú iná rí láyé àjà gbogbo àmàkọ́nà tó kù náà bá gbà kò ní sórí rẹ̀ àwa wíjọ alọ́tẹ́ ọlọ́tẹ́tẹ́ wíkẹ́ babaláwo ni gbogbo náà máa tó láti bá sì dálé ayé iná ló ti kò sígbà kan tọ́lọ̀ ń gbà pé ya ẹ máa pa àwọn àyá rẹ òṣòro màrìgà àwọn bàbá rẹ oṣó àwọn kìnnì kan ò sà kò sí tọ́tọ́ lọ́wọ́ bá gbà rè kí ẹ máa pè nǹkan mí pẹ̀lú o innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar anábì Ìsá ni sọ báyìí ṣègbọ́ láti ẹnu kí ló náà ń sọ fún wa ẹ má Allah ma lakum min ilahin ghayruh ya mi Allah nìkan ni ẹ máa sìn torí pé ẹ ní ọba mi ìtọ́tọ́ láti máa sìn sí àtijọ́ aláyé ti dá iná ló ti jẹ́ pé ń bá kọ̀ láti sin lọ iná ní ọwọ́ ẹjọ́ bá sì sin lọ ń kú àlìjáná ní ìrètí rẹ̀ inṣàlá Musa sọ. bí kẹ́nìkan náà máa fi wá léèrè ní ìsìn náà ah, ẹ pé tàbá ṣe islam orí ibú láṣẹ àwọ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe wà lákọọ́lẹ̀ tí èyí padà ẹ kí alẹ́ fẹ́ sọ ń pa àwọn bàbá wa àwọn grandpa àwọn gbogbo ẹ̀ tí wọn ò sin lọ á sọ pé ah, ìmọ̀ntọ́nà ọgbó fojú wọn rí ń bẹ́ẹ̀ nù tíra lọ́dọ̀ ọlọ bó tilẹ̀ jẹ́ pé ànábi sàlàyé fún wa gbogbo wọn iná náà ni wọ́n wọ̀ wọn rò pé yé wa nítorí pé ẹ̀sìn ti dé bàbá Islam ẹ̀sìn ti dé bàbá bàbá rẹ̀ kọ̀ láti ṣe islam ẹ̀sìn ti dé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá gbogbo ń tàǹsírò yìí kò tí ì tó ìwà tánàbí ń bẹ láyé mo rò pé ìgbà bàbá bàbá bàbá rọ tàǹsírò kò tí ì tó five hundred years tàbí èyí o anabi ti lọ ní sí one thousand four hundred and something plus ọdún tó o túmọ̀ sí pé gbogbo àwọn bàbá arọ́tọ̀ ń kà ó islam náà ti dé wọ́n kọ̀ láti gbà á kọ́ mọ̀ pọ̀ nípa islam ni wọ́n fi lè má jìyà fún ó tó ṣèdánwò fún wọn jọ gbẹdẹ̀lùkìyà àmọ́ tí wọ́n ti gbọ́ pa islam sórí gbogbo sọ láti sáńpé tí wọ́n náà ń gbọ́ Allahu akbar Allahu akbar à ọ̀ràn ńlá fẹ́ni bá gbọ́ tí ò ṣe islam torí pé o ti láǹfààní àti máa ń pa islam àmọ́ kọ̀ láti ṣe èso tí wàá mú ọkọ̀ láti sẹ́wọ̀n wàlẹ́dí nafsi bìyàdẹ̀ láyé sùmáwó bíi àhàdùn من هذه الأمة يهودي ولا نصراني ثم لا يؤمن بالذي أتيت به إلا دخل النار بين إمام مسلم بذلك وفي الله بعد من بلغ ربنا ẹnìkan ní gbọ́ nípa mi nínú àlùmọ́ yìí àlùmọ́ yìí àlùmọ́ ànábì láti dọ́tọ́lọ́ ti ṣe ànábì ní rẹ̀ gbogbo ẹni tí ń bẹ láyé láti gbà náà ọgbàgbọ́ àbọ̀ ọgbàgbọ́ ọfẹ́ àbọ̀ ọ̀fẹ́ ọ̀kan náà àlùmọ́ ànábì pé àlùmọ́ yẹn pín sí a and b a ummatul ijaba àwọn ìjọ ti gbọ́ ti gbà b àwọn náà ni ummatud àlùmọ́ ń tí gbogbo yín àlùmọ́ ànábì ni ọba àmọ́sẹ̀ islam ọba àjẹ́ pẹ́sìn kan ló ń sùn ọba àjẹ́ bí àti ìpẹ́ kan ló ń bọ̀ tí èsì islam ọ ẹ̀yin ti bọ́ sínú ẹnìkan yóò ní gbọ́n pa mi kọ́ ajẹ́ àbí wọ́n ní kí ló dé tó fi dárúkọ àbí náà làwọn èèyàn máa wò pé wọ́n ga wáyà wọn náà ti tó ń ti pé wọn láwọn ṣe yahudiya àbáwọn ṣe nasraniya náà bá kọ̀ láti gba islam náà gbọ́ ń pa islam àmọ́ wọn kọ̀ láti gba islam kò sí ọ̀nà àbáyọ fún wa ju pé wọ́n wọ̀ ọ́nà lọ ókè báwo a lè lékún báwo làwọn ń sọ̀kù báwo làwọn onítẹ̀sí báwo làwọn olóró à ń pe gbogbo yín àtàwọn ìta àti ìdarúkọ ẹ̀yìn abọ́ rẹ̀ àwọn ọlọ́sùn gbogbo ẹ̀yin àtolókè ìbàdàn ẹ̀yin ọlẹ́sẹ̀ méjì àti ẹ̀yin olóòṣà pópó ẹ̀yin alágẹ̀mà àti ẹ̀yin tẹ́ jẹ́ ẹlẹ́yọ̀ gbogbo kó wá gbogbo kálukú tẹ̀ sí gba islam à ń pè yín o pé kẹ́ gba islam gbogbo bí tọrọ yìí bá di láyé yìí mọ̀ ń pè ìwọ tó o ti jẹ́ mùsùlùmí kíkẹ́ kọ́ gba islam gba islam kò lè bá a là. kò sí ọ̀la ń bomi àfi nínú Islam tọba wa kọtí kún tọ kọtí yìí láti gbọ́ gbà wọn arántí ọ̀rọ̀ tí mo ń sọ lónìí wàláhì sọgbọ́ ìkúra nìyẹn rẹ ní kété tọba ti kú wọn arántí ẹ̀ ní kíá tọba ti wọnú sàárì rẹ tọba ti bára rẹ ń gbé dàlùkìyàmà o ti gbọ́ ń pa kan. àròyé kan ò sí àwíjàre kan ò sí torí ẹ kọgbà Islam ńlọfílẹ la o kò sí ọlà ń bò mí ọba àjẹ pé wọn tán ara rẹ dànù ara rẹ lásán náà lọ tán dànù tọba tí o tọ́tọ́tọ́ bá ara rẹ níbi tá a wí tí ọ̀dà yìí ọ̀ràn tí nǹkan tí mo ń sọ yìí torí ẹ sayadhkuruni qawmi idha jadda jadduhum. وفي ليلة والماء يفتقد البدر وانا تيمي àwọn èèyàn mi ọ̀ràn tì mí ní ìgbà tí wàhálà àwọn bá dojú àmì wọn ọ̀ràn tì mí nítorí pé ńgbà tí òkùnkùn tó bá polẹ̀ birikiti làwọn èèyàn máa wá òṣùpá ká ó rí i pé ìwọ́tọ̀ bá wá gbọ́ tí wọ́n gbà tí wọ́n gba Islam wàláhì wàá sí oríire wàá rí dáadáa gba lọ́dọ̀ ọlọ́ ìdùnnú jẹ́jẹ́ ìbànújẹ́ pẹ̀yìn dàkó ní ọ̀rọ̀ torí ẹ̀ ni àwọn ẹrúbìnrin kan ọ̀rọ̀ wọn jọ wá lójú púpọ̀ à ń ṣèdánilẹ́kọ̀ọ́ nípa kíni tọ́lọ̀ ń tìtorí rẹ̀ dá wa wá sílé ayé àti kìí ṣe mùsùlùmí nìkan ló níbi tá à ń ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn lọ́sẹ̀ tó kọjá yìí náà àtàwọn tí èsè mùsùlùmí náà wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé nínú Ramadan ọlọ́run máa ń ṣí àwọn àlẹ̀kùn àlùjánnà ó sì máa ń ti àwọn àlẹ̀kùn náà wọ́n á máa ń di àwọn ṣẹ̀yọ̀pìn ní sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́lẹ̀ subhanallah bí dáadáa ń sàlàyé lọ dáa ń sàlàyé lọ ọwọ́ kan káwọn èèyàn ṣe béèrè ẹnìkan wá pọ̀ ìbéèrè wa wọ́n ní báwo lèèyàn ṣe máa di mùsùlùmí torí tó bá fọ àwọn àlàyé tẹ̀ ṣe kalẹ̀ yìí bá ní Islam Islam wọ̀ ah ọjà nǹkan ìyàlẹ́nu ṣe ẹ̀yin ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀yin tẹ́ jókòó sẹ́yìn ṣe mùsùlùmí ọ̀dà tó bá jẹ́ pé ẹnìkan ló bá ṣèbéèrè tí èsì pé bàbá ti ń ka ìbéèrè ọlọ́kàtì ka ara rẹ̀ fabricate ẹ̀ kẹ́ni tó ṣèbéèrè nǹkan bọ́ síta abájú lọ sà bí ìgbà tí ọgbà ọ̀tà ó tó jáde kọ̀ jáde làbá tó tẹ̀síwájú pẹ̀lú dídá àwọn àbẹ́rẹ́ míì kọ̀pẹ́ kò jìnnà tóbìnrin kan bá mú obìnrin kan jáde èyí tó wá sí wá ní ìyàlẹ́nu onígbàtẹ́ni tó mú yàn jáde àtẹni tí wọ́n mú jáde ìkíní kejì wọn borí táà ni mùsùlùmá táà ni òdì mùsùlùmá nínú àwọn méjèèjì àti bí bóyá wọn fẹ́ pàṣẹ information míì sí wa ni yàtọ̀ sí ìta àti béèrè wọn bá sì ní ìyá tó fẹ́ gba ìsìláàmù tọkọ béèrè à ara ni wàá gbà fún ọ ọ̀dánù islam gómìnà wa dúró níwájú àwọn ọkùnrin kọ́kọ́ yìí sí wọn ara ni wàá gbà fún jókòó bá jókòó alẹ́ tó fẹ́ di mùsùlùmí lọ́ba lòdì kí lẹ́ ń ṣe tẹ́lẹ̀ lọ́ba lẹ́lẹ́sìn nàṣọ́ra lòdì tẹ́lẹ̀ Allahu akbar kí lẹ́ gbọ́ kí lẹ́ ń sọ ẹ̀ náà sí wàhálà ẹ máa wí tẹ̀lé mi tó ń tẹnu ẹ̀ látó parí obìnrin kan bá tún yọ ó náà fẹ́ di mùsùlùmí à eléyìí tẹ̀ wá wọ ṣòkòtò ni àti ṣẹ́ẹ̀tì Allahu akbar ẹ̀yin náà fẹ́ di mùsùlùmí olóòórùn náà fẹ́ di mùsùlùmí kí á ní dẹ́yìn náà ń ṣe tẹ́lẹ̀ ó ní Nasraniya lò bàbá mà pé gbólóhùn di mùsùlùmí fún ọ ní wàhálà ṣèta àwọn ẹrú ọlọ́ọ̀ méjèèjì ti di mùsùlùmí ó ti yẹ kí wọn náà ṣe é nù bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ṣe kì í sọkùnrin lásán bẹ́ẹ̀ lọ́mọ ènìyàn ṣe ọmọ ènìyàn bá ti má ní tó lè mú òǹtì sọ́fìn ọ̀fìn ìyà tí yìnyín jáde ń bẹ̀ láéláé tó sì mọ ọ̀nà tí èèyàn fi rápálá jáde tí èèyàn fi jìn sọ́fìn gbogbo ọmọ èèyàn tó ní làákàyè ọ̀nà àti má jìn sọ́fìn ni ọ̀mà tán àtó ti hàn pé bí ọ̀fìn burúkú akóbá ní ọ̀fìn amúnisórí ibú lọ́nà tó gbà ooru iná lọ wà ọjọ́ gba islam bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi ní ma sọ ní sọ pé gba islam kò lè bá a la gba islam kò lè bá mùsùlùmí dàtà ìdá o ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́ kọ́lọ̀ wọn bá wa fi òdodo hàn yín kẹ́ ẹ̀ má lódodo kó sì ṣe ń rọrùn fún yín láti tẹ̀lé kó fi ìbàjẹ́ àti rọ ẹ̀tànjẹ́ àti múni kó fi hàn yín pé ìbàjẹ́ lélẹ̀ irọ́ ni ẹ̀tànjẹ́ ni àti ìmúni kó sì jẹ́ ká ẹ lè kọ́ kọ́lọ̀ wọn bá wa di ọpẹ́ kẹ́ ẹ má bàa wá di adọ́rùn mọ́tọ́ torí gbogbo ẹni tó kọ̀ láti gba Islam nítorí dájú ni kí tó wá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù gbogbo wọn ni wọn mọ òótọ́ lásìkò tí mímọ̀ tí wọn mọ òdodo kò ní wúlò kéde ẹsẹ kí bá dà kìyà màtà nígbà tí àwọn màlẹ́kà tá a wí tó bá ti fẹ́ gbẹ̀mí ẹni wàá dà mà wàá dà mà akhrijū anfusakum ẹ fọwọ́ ara yín yọ ẹ̀mí yín jáde nígbà táwọn màlẹ́kà ń dà fún wa wájú náà ń dà fún wa lẹ́yìn lólùlù àwọn màlẹ́kà tó jẹ́ pé alágbára ni wọn àtìgbà náà ló ti dá mà ọlọ ọdá mà nígbà tí ò wúlò mà kó tètè dá mà lónìí ó wúlò lónìí o torí tí wọn bá fi lè jẹ kó di late hour wàá kábàámà tí ó pọ̀ nígbà tí àbámà tí ò wúlò ọmọ àjẹ pé ọtẹ ní ti fìrà áwò bàbá ìgbà yìí làárọ̀ nítorí pé ní oríkèé fìrà áwò náà gbà làárọ̀ àlẹ́ àná ọkọ̀ dà aṣọ ìkẹ́kọ̀ọ́ fàyè làárọ̀ láti ìgbàdá ti ń pè ọ̀sẹ̀ sí tí wọ́n mú àmì wá lẹ́yìn àmì tọkàn dé lẹ́yìn ọ̀kan ọ̀ka gidi borí ọ̀yẹ́ abẹ́tí lápá wọn fapá jánu pé ntòkùn fojú Musa rí a ìyá tí wọn fi jẹyàn rí ni nígbà tí Musa sọ̀tì ẹ̀ wá gbéná wojú rẹ̀ ó gbéná wojú rẹ̀ láìbẹ̀rù wọn ni èmi ló pè lólórí ibú wàá gbà ẹni wọn pé wéèrè olórí ibú náà ti mara rẹ̀ lólórí ibú sá ẹni tí ó pè lólórí ibú tí nǹkan dàrú ní retí àrẹ́mi musa ọ̀ṣojú abẹ́ǹkọ̀jọ tàwé lọ́ba ti pé ó ti pẹ́ ntùkà gbọ́dọ̀ kọ́ ọ̀gbà tìrọ̀ ọ̀nà lọ́padà gbà ọ́ ó ní màmá balùkòrò nílùúlà bàbá alátúnṣe bàbá alátúnṣe kí ló kàn pẹ̀lú àwọn tó ti lọ tó fi jẹ́ pé tàwọn bàbá yín lẹ́wọ̀ wọ́mọ́ ìmáàmù àná bó ṣe ṣe nù ìmáàmù jẹta bó náà ṣe nù tìjà ìrìn ńkọ́ náà ṣe nù jẹ́sí wá fẹ́ yàtọ̀. àwọn bàbá wa àwọn bàbá tó bí bàbá wa àwọn bàbá bàbá bàbá bàbá wa báwọn náà ti ṣe ń bọ́ nù àwọn àtìlẹ́pàtì nìsín sẹ́bí nǹkan tí a máa sọ náà nù inna wajadna ábá àná àlà umma wa inna àlà atharihim muqtadun bẹ́ẹ̀ bá ní àjẹ wọn nù sàárè wọn kò sí sàárè kata tẹ́nìtì tó rú mu wa ooru kan èyí kan ò sì jáde gbanú sàárè kan rí kábà pé wọ́n ti ń jó wọn ná ọ̀ ọ̀ ẹ kó àsọdùn ẹlòmíì ò tẹ̀ máa sọ fún ọ pé ọ̀ ọ̀ ẹ ti lè jáwé sóbì jù sẹ́yìn ti lọ kábọ̀ sẹ́yìn máa ti ń ṣẹlẹ̀ lọ torí pé ẹni tó bá sórí ibu kò síbẹ̀ ṣe lè wọ́ lọ sí ibi tí ó ti sórí rẹ̀ bẹ́ẹ̀ bá fi sẹ́kẹ̀sẹ̀kẹ̀ tó jẹ́ pé àwọn tó ní agbára burúkú lẹ́ bá ti dé àbá ìkànnà ni ó ti jà nítorí pé orí ibu wọn kọ́ ma kọ́lọ̀ mọ̀ sí alo lórí ibu anabi musa ni qala ilmuha inda rabbi fi kitab ìmọ̀ akínlọ́lọ́wọ́ bó fojú wọn rí ọ̀dọ́ ọlọ́run lọ́wọ́ nínú àkọọ́lẹ̀ rẹ̀. لا يضل ربي ولا ينسى olúwa tèmi kìí ṣìnà o kìí ṣìnà dábàá wa pé ó sì àwọn èèyàn mú àwọn ẹni ní o bẹ́ẹ̀ yẹn ó ṣe pọ̀ tó pé ẹnìkan ló wá rápálá láti bí ìyá lọ sínú kẹ́kẹ́ àgbàdé mi gbọ́n wọ́n gbá bọ́ọ̀lù púpọ̀ láyé so mọ́ maradonaláìsì wọn ni ìrìn bọ́ mẹ́ ẹnì kò sì sí jọ́ọ̀jẹ́ ní àlìjẹ́nà tí wọ́n sì kó pé àwọn wọ́n sì mí kó mérò ni wọ́n sì mí kó mérò náà ni àkọlé ṣẹlẹ̀ subhanallah sọdọ́ apá àwọn èèyàn bá nìyà àìmọye àṣìṣe àìmọye àṣìṣe. ẹni tó yẹ kó kó lọ maka tóró wo múra lọ́sàn tí wọn kó lọ Egypt ńkọ́ wọn ní tourism lẹfẹ lọ sí tourism máa <laughs> so èmi fẹ́ lọ sí ìbáàdà wẹ́ẹ́ ájì wẹ́ẹ́ múra ní Cairo wẹ́ẹ́ ṣe ní Iskandariya ẹ wá ń gbé mi lọ sí Iskandariya ẹ gbádùn ni lọ rárá lọ maka. صح لا يضل ربي ولا ينسى eléyìí wọ́n lé aburú jìnnà sí ọlọ́run eléyìí ntọ́lọ́run bá ní ni o. rò pé ọlọ́run lè ṣàṣìṣe ní à bá sọ bẹ́ẹ̀ ẹ̀ ọlọ́run ṣàṣìṣe bá ọ̀ gbádùn lórí ibùdó àkókò aláyé. ẹ wá sa gbogbo ẹ le gbogbo lẹ̀ dọ̀tí ah, àwọn ẹlẹ́fọ̀ọ́ kan ò tiẹ̀ fura ẹ ní àyè tó ti lẹ táìsì títí lẹ gbogbo ẹ̀ sí wá da ìkúrú lẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ̀ wọ́n tún kápò wọ́n fi sí kan what is what is all this ẹ̀ ń dọ̀tí na náà ah, bá a ti bá táwọn bàbá wa máa ṣe bàbá yìí lẹ́tà nígbà o máa da ìkúrú da àbí ẹ̀kọ́ ni tó bàbá yín ọ̀lọ́ wórí àkìtà ìdí ọ̀dẹ̀ kuru sí tí ọ̀dẹ̀ kò sí torí ẹ̀ kẹ́ ẹ máa wò ó àwọn ẹni tó jẹ́ pé wọn ọ̀dọ́ lọ́wọ́ bá mà ní ọmọ sọ pé ah, ọlọ́run náà lè ṣàtìṣe àwùjọ mi là ó láti ṣe lọ́lọ́run ṣe tó fi pé ìyá ń jẹun láyé so correction need to be made ọ̀gbádùn nítorí ọ̀kọ́ ọmọ lórí o wàlá yẹn ń sá olúwa wa kì í sì gbàgbọ́ olúwa kì í gbàgbé ẹhẹn máa lọ pé má gbàgbé àwa o ee má gbàgbé ẹni rọlá ọlọ́mọ gbàgbé yẹ ọlọ́mọ gbàgbé yẹ ẹhẹn ọlọ́mọ bá kì í gbàgbé ìròyìn àbùkù òní ká sọ pé èèyàn sọnù àbùkù òní ká sọ pé èèyàn gbàgbé ọlọ́run ọba kìí séèyàn ambọ̀sibọ́sí kẹ́ ẹ sọ pọ́lọ́ ń sàtìsí ọ̀sọ̀nù ambọ̀sibọ́sí kẹ́ ẹ sọ pọ́lọ́ ọba gbàgbé àwùrọ̀ mi là ọlọ́run bá kì í gbàgbé tọ́ ìbẹ̀ tọ́lọ̀ bá ní òun ọ̀kẹ́ ọ kí ọ̀kẹ́ ọ náà kò lè sọnù mọ́lọ̀ lọ kò sì lè gbàgbé tó bá sì níyà lọ́jẹ̀ ìyá náà lọ́jẹ̀ ó dì ó jẹ́ wé yá mọ́ torí pé ọlọ́run bá kì í gbàgbé ọlọ́run bá kì í sì sínà gbogbo nǹkan ló máa ń sà wa àwa máa sọnù àti máa gbàgbé ọ̀nà tó ń gbà lójoojúmọ́ lè sọnù nínú yàrá rẹ̀ gan sọnù torí wọ́n ti múnádé náà bá múná lọ ọ́ sọnù àbó ní sọnù ọlọ máa la rí mọ́gìrì ni lórí pẹlẹ́kùn lọ́nlọ́ba lọ́nà pé what what happened to this door? wọ́n ò ní mọ̀ ẹ́ pé ògiri lọ́n la rí mẹ́rin sí ẹ ti sọnù sà so àìmọye tí ń ṣe wá lójoojúmọ́ kọ́lù òtí rìn òtí fẹ́ẹ̀ dẹnu lẹ̀kùn wọ́n bá mú lọ́lọ́ pín fèrèsé ọ̀bà dilẹ̀kùn so bẹ́ẹ̀ ni kátó wá kójú ọ̀nà tó ń tọ́ bọ̀ látọ̀nà tó jìn ibi tó máa ń gbà di ojúmọ́ olè sọ̀rọ̀ ọlọ́run máa ń sọ̀yàn pẹ́kẹ́ ìlú tó mà ibi tó ń ti gbé látọ̀dún tó pẹ́ ọba wálé jì kọ́lọ̀ ń dákun kọ́ máa sọ wá nù bákan náà yẹn máa ń gbàgbé ìgbàgbé yẹn kìí ṣe nǹkan ojú òrírí kìí ṣe nǹkan tẹ́tí ọ̀pọ̀ rí nípa ọmọ èèyàn á máa gbàgbé àsìkò káwọn àánú gbèsè ayé láti ọmọ èèyàn ọpọlọ rẹ̀ yọ tají tí ó mú bẹ́rẹ́bẹ́rẹ́ tó bá bá sọ̀rọ̀ ní ìsìn ẹbílẹ̀ rẹ̀ lẹ́yìn ọ̀tún la mẹ́wàá ẹsẹ̀ bí ní ìsìn ní ìsìn lẹ́ bá sọ kò ní ti kan pé méjì kò ní yí padà nígbà tẹ sọ wípé látàrí wípé kò ní yí padà sí nítorí wípé torí lédè Yorùbá látàrí wípé yàtọ̀ sí ní ọ yàtọ̀ sí nítorí wípé mo rò pé yé nítorí wípé tẹ sọ kò ní sọ di látàrí wípé kò gbàgbé tọrọpọlọ rẹ sharp nígbà ọba yá ni ó di wípé yóò máa fi kan mú kan wọn pe wọn ìmọ̀ rántí ń tọ́ sọ bọ́ọ̀lù ti wí dáhùn à èmi lẹ́ tún bì èmi lẹ́ tún bì so wọ́n bá yọ ọ̀rẹ́ ọpọlọ ọpọlọ tó ti jẹ́ pé ó mú bérebére yọ ọ̀rẹ́ gbogbo nǹkan tó máa rántí ó di kọ́ ń gbàgbé so kò àwọn ẹni tí ń wádìí kí ni ń fa gbàgbé tó wọ́n rí nǹkan wádìí bọ́tù tó bá jẹ́ pé èèyàn bá ti dàgbà débi kan bí ó sì ṣe èèyàn náà èèyàn gbàgbé kọ́jà aláìsí ìdàgbà lọ títí bá a bá jẹ́ kéékèèké àmọ́ gbàgbé nígbà tí ìbákan ti fẹ́ pọ̀ jù òun ló ní ìdí ìwádìí tó mú fura dání ẹ̀hìn ọmọ kékeré ni ọ́ tí wọ́n á ń gbàgbé lágbàgbé jù wọ́n kàn fẹ́ẹ́lì bàjẹ́ bàjẹ́ ńlẹ̀ ẹ̀kọ́ kí ló dé ó máa ń gbàgbé ni òkè àbíọ́lé rè ṣé èsì pọ̀ ń sẹ́lọ̀ nítorí pé tèèyàn bá ti máa ń sẹ́lọ̀ ó ń wọ̀wọ̀ kù ó ń ṣèṣe kù sí ó ń gbọ́gbọ̀ kúgbọ̀ ó ń rìnrìn kù rìn tó bẹ́ẹ̀ bá ti ń so àmúkátà láti jẹ́ pa jìnnà tẹ́sẹ̀ ká máa tọrọ àforíjìn dípò tó ń fọmọ rẹ lè ju àtẹ̀kọ́ tẹ̀ ń fọmọ fún tẹ̀ sọ pé fáàmù ńlá ni ó jẹ́bi idán idán ló nà onídìí kọ́ jẹ́bi idán gbogbo fáàmù rọ ọmọ òfin máa fẹ́ẹ̀lì ni àbọ̀ hàn tú fọmọ ọmọ wa lọ mu tàdá ẹni fáàmù ni ó rí kó ní ó kú ọ̀jù lẹ́kọ̀ọ́ ẹ̀yin tọ́lọ̀ ń kó anabi sallallahu alaihi wasallam ńlá àmójútó wà kó rabbi zidni ilma máa sọ pé lu ẹlẹ́dàá lémi kún nímà tẹ́lẹ̀ ńlá mójútó ọmọ yín ẹ má gbé wọn jìnnà sẹ́sẹ̀ ẹ má jẹ́ kó wọn máa ṣe rádaràda pálapàla àyìnká yẹn máa ń pa ọpọlọ kì í jẹ́ kí ọmọ kó brilliant kì í jẹ́ kó ọmọ kó sharp sọ́ngbà tó bá ti jẹ́ pé àwọn nǹkan tó jẹ́sẹ̀ tó jẹ́sẹ̀ lọ́mọ máa ṣe yóò máa rẹ̀ yín ní nídìí ẹ̀kọ́ rẹ̀ ọ̀dà wọn ti gbé ọ̀dìnà sẹ́sẹ̀ wọn àfi kọ́ wọn ò fi mọ́ ọ́. ọlọ́run sì ní kí rẹ sharp kọlọ rẹ mú dáadáa kí wọn á lọ mú ọ má jẹ́ kó ń orókè inú tó nǹkan má tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ẹlẹ́dàá ọ̀ máa sí nàfọ́ wọ́n pínwé ìnáwó wọ́n pínwé ìnáwó fún àwọn ọmọ so àsìkò tí wọ́n ti rí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní má ó fèlè burúkú wọ́n ti ń pín astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh astaghfirullah wa atubu ilayh wọ́n tún fún ọ astaghfirullah wa atubu ilayh torí pé tọ́wọ́ àwò báyìí ó yẹ kí náà yóò le jù báyìí lọ ẹwọ pé bẹ́ẹ̀ làwọn màmí ń bi tí ọpọlọ tó mú dé kẹ́kẹ́ ń kàwé sí ta àmàjù wọ́n á mọ̀ pé tí wọ́n béèrè mí ní kàǹkankan àmọ́ ṣe bẹ́ẹ̀ ẹ má bínú sà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹ sábà tọrọ àforíjì lọ́dọ̀ lọ. sórí kó tó wá gbàwé ìdáhùn yẹn owó tó wá gbìyànjú láti pé ok nítorí béèrè ibi tí ìdáhùn rẹ ó ti bẹ̀rẹ̀ ni ọjọ́ tẹ̀ ilé ibi tí ìdáhùn rẹ ó ti bẹ̀rẹ̀ wá jọ tẹ̀ ilé ibi tí ìdáhùn rẹ ó ti bẹ̀rẹ̀ wá jọ tẹ̀ ibi tí ìdáhùn gbogbo ẹ̀ oníjì ó gbólóhùn méjì méjì gbólóhùn méjì méjì lọ. tí wọ́n bá fi ọ́ lẹ̀ ó rí i pé gbogbo nǹkan tí wọ́n kọ àti ètò ọkà gbogbo ẹ̀ lọ́pọ̀ fún wa nítorí pé ọpọlọ rẹ gbádùn tó o bá jọ tiẹ̀ bá ìyẹn tí máa ń ma tó wọn kọ tọ́gbọ́ wa kan kọ́ dáhùn ó rí i pé òní mọ ibi tó ti bẹ̀rẹ̀ ma ọlọ́mọ ń dáyàn wò ọlọ́mọ ń dáyàn wò sọ pé ọ̀ntọ́rọ àforíjì ọ̀ntọ́rọ àforíjì àti george ìdílé yóò ti bẹ̀rẹ̀ àwọn pọ́ìntì kan tó wà important nínú àtijọ́ tiẹ̀ kalẹ̀ sínú pépà rẹ̀ yẹn so wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ so aláàánú lọ́lọ́ so ọmọ èèyàn máa ń gbàgbé o ọlọ́run ọba nìkan ní gbàgbé olùkọ́ ti múra pọ́ńbọ̀ akọ̀yìn ti ka àwọn àwé lóríṣiríṣi bàjẹ́ lè kí ó náà ló ti ka tírà lóríṣiríṣi kàdéwájú ni wọ́n wò pé kò bùkátà fún wọn jọ́ọ̀tì kankan kalẹ̀ kàdéwájú ni pé kò wọ́n máa sọ. ọ̀rọ̀ bá pàkásọ astaghfirullah ọba ti ọba bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún mi so ambukata ká tọrọ àforíjì gbogbo gbà ẹ̀ṣẹ̀ n'i máa dínà orí àforíjì ní ọlọ́run ọba ni kì í gbàgbé àmọ́ àwa àmọ́ ń gbàgbé ẹni tẹ́ ti jọ gbérí tẹ sọdún méjì mẹ́ta tí ẹ̀mí rẹ̀ bá gùn tọ́lọ́mù bá tún padà mú wá tẹ́ ẹ bá jọ pàdé o lè má da màmá tí ó tún máa sọ fún ah, ah ẹ dá mi màmá láwọn bàbá yìí bàbá yìí dájọ́ ń gbé káàmọ́ sọ pé abọ́dá lọ dákà ní ọ̀ràn tí mo Allahu akbar láyé yìí náà ó ti gbàgbé kọ́lá tó bá rántí ojú rẹ̀ tó rántí pé ẹjọ́ gbé ó lè máa sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ pé kọ̀dájú èmi ìrántí mọ́. Allahu akbar bọ́ọ̀mù yẹn ti wà mí torí táyì bá gbàgbé ìgbàgbé náà oore tún ni fún wa ń gbà mí táyì bá gbàgbé ìbànújẹ́ làbá fi sáyé ẹran ti fi ọkàn á ti ṣe bàjẹ́ nígbà tá a gbọ́njú mọ pànàbì kú ìbànújẹ́ àwọn ìbànújẹ́ ńlá ni o pọ̀gà wa anabi wa sallallahu alaihi wasallam wọn fààyè lẹ̀ ọ̀dàrà alẹ̀ ìbànújẹ́ tó ju gbogbo lọ ni tí ti kọ́lọ̀ fi gbàgbé àní lè gbélé ayé yìí ìdí inú tó bá ń kankan sínú rẹ̀ ń dùn láyé yìí tó o bá rántí bá nàbì ti kú ń bẹ lábẹ́ i pé gbogbo tó ń sínú ń dùn Islam àti imani wà pẹ̀lú rántí bínú rẹ ti bàjẹ́ ńjọ́ tí bàbá rẹ kú báwo ló ti ṣe sí ọ níjọ́ tí ìyá rẹ fàyè lẹ̀ ìbànújẹ́ àwọn àwọn kó dorí rẹ kodò tí wọ́n ń fọ́njẹ́ bí ọ lọ́jọ́ kejì sẹ́gbẹ́ epo kaka ni wọ́n fi rí ọ mú jẹun oúnjẹ díẹ̀ kẹ́mi rẹ ọmọ bá lọ tí ìbànújẹ́ ń bá ṣẹ́kù bẹ́ẹ̀ sáré ilé ayé gbé àní rí gbé o torí àìgbàgbé ló fi rọrùn rántí àìmọye ìdánwò tó ṣe tó ń fẹlẹ dájú tó bá ti wo rìsọ́ọ̀tì ìwọ nìkan ló fẹ́ẹ̀lì gbogbo kó wá lọ́pàásì òbínú rẹ̀ ti bàjẹ́ tó wọ́ lọ tí èmi ò ní kàwé láyé tèmi tí ì ti pé ẹrú ni wọ́n ti fáwọn ẹgbẹ́ mi fórìtínú rẹ̀ ọmọ abajẹ́ ọlọ́lọ́mọye ìgbà tẹ́lómi ti jókòó fún ìdánwò ẹ̀yọ̀ kan kó tó di pé ọlọ́run ní kó rí ìdánwò yẹn mú wáyé o á rí i pé gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn iná ló ti ṣẹlẹ̀ nínú àwọn àgbésí ayé wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kó tó fi gbàgbé sí táyì bá gbàgbé inú ìbànújẹ́ láàmà sùn inú ìbànújẹ́ láàmà jí láti ìgbà tán jí owó rẹ gbé lọ́kàn rẹ bàjẹ́ tó ṣe ọ́ bí kọ́ para rẹ ọlọ́run ló ní kó léèyàn lẹ́gbẹ̀ẹ́ bàbá ti hàn ara rẹ léèmà ti pẹ́ tó àwọn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ àwọn ọmọ ní òjò sọ́ra rẹ sí kàngánjọ́ ìbànújẹ́ ń bá wa jẹ́ ń tọ́ ọ̀rẹ́ tó sì máa rẹ́rìn òní rẹ́rìn máa láyé ẹ wọ àwọn ẹni tó kúkú fún nìyí tí gbogbo wọn tó dákẹ́ wọn parọ́rọ́ torí ipa èèyàn kú fún wọn. ẹ wá bẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ̀yin ó tún ti gba ẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ilé o ẹ máa ń rán ọ létí kí à bẹ́ẹ̀ni bàbá yín kúnjó ní tẹ́ ń banú jẹ́jẹ́ ní kékeré láti ní sáyé máa ń ọlọ́run forí jẹ àwọn ni àwọn tá a kù náà yọ̀ọ́ dáa sí <laughs> ẹ rí i pé báyìí ti ṣe wà mí. ìgbàgbé èyí tó burú tó bàjẹ́ ọwà èyí tó sì wúlò tó ṣàǹfààní ọ̀pọ̀ ilé yìí náà máa bẹ̀yàn pé àbọ̀dà mi nítòsílẹ̀ yẹ gbàgbé rẹ̀ ni o ẹ gbàgbé rẹ̀ torí kéde ẹ̀ bá gbàgbé rẹ̀ a mi ìgbésí ayé yẹn yóò ti lè jù tá a bá ànírẹ́ ni bá ṣeré lónìí tó o túmọ̀ sí pé ìgbàgbé kìí ṣe gbogbo ẹ̀ ló burú fọ́mìyàn àwọn kan wà tó dáa mọ́tà máa ń sọ̀rọ̀ ẹ̀kọ́ táà máa ń sọ̀rọ̀ ọmọ táà máa ń sọ̀rọ̀ ọmọ ti há sórí à kò ní da kápọ̀ gbàgbé rẹ̀ kò ní da kápọ̀ gbàgbé rẹ̀ bí ọmọ tó lọ ràn lọ́wọ́ tó há Kùránì kò ní da kápọ̀ gbàgbé rẹ̀ má ti sanra rẹ̀ dànù torí àti há ọ̀tẹ́jọ́ àti sọkọsẹkù òun ló ṣòro nínú ìgbésí ayé tiwa táwa wà yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí ń bẹ lẹ́nu pàǹkẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ni wọ́n ti hàl kùránì rí láyé ṣùgbọ́n kò sí lórí ma kò sí lórí ma torí kéni nítorí pé a máa tún yẹ̀ wò a máa mójútó ọ̀padà di nǹkan àgbàgbé ọwọ́ di nǹkan àbànújẹ́ ó di ọgbẹ́ ọkàn láéláé. sọ ìwọ tọ́lọ̀ wọn ti wá fún ha lónìí irú tó ṣe àwọn àti mẹ́jọ ṣe ọ ìbànújẹ́ ńlá ni tọba ti hal Quran kò sì rí sẹ́tọ̀ ọmọ mójútó ojoojúmọ́ níye hezbo tọ́ máa kà lójoojúmọ́ kó tó sùn tọ́ máa kà lákàtúnkà kọ́ má bàa gbàgbé ni nípa Islam yìí lásán làwọn ká ha sórí. níta bùkátà ká ha sórí ọ̀pọ̀ gan tó bá gbé ma islam níta bùkátà ká ha sórí ọ̀pọ̀ gan kódà ìmọ̀ islam gan ní gbogbo field téèyàn bá ti jẹ́ pé ibẹ̀ bá ní ọ̀nà tó yàn láàyò àwọn nǹkan tó yẹ ká ha sórí pọ̀ tó ha sórí bíi fatiha tẹ́kí tó máa tí ọ báyìí wàá máa sọ lọ́nà ọ̀pọ̀ ọ̀ á lè ha sórí máa wulẹ̀ fẹ́ pẹ́sì fìlà. nítorí pé àwọn òbúkátà pé tábà fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wa àbí wọ́n fi wá léèrè ń pa ẹ̀sìn wa wọ́n á jẹ́ pé ma lọ tútìrà ní ma lọ tútìrà níjọ́ mo á ṣe léyìn ọ̀dà ní kàtìrà ni pé mo kàtìrà àmọ́ ẹ̀kọ́ tí mo ti kọ́ ti pọ̀ ní tí mo ti há sórí ti pọ̀ kò sí nǹkan kan lórí rẹ orí gbàdúkù ló ń gbé ká mọ́tàn rẹ̀ dà sáwọn yẹ ká há sórí torí pé àti há nǹkan sórí ọ̀rọ̀ ọ̀run òkè báwo wá ni ń ṣe wá sọ̀rọ̀ alẹ̀ tí ń fi gbàgbé rẹ̀ báwo ni ń ṣe sọ̀rọ̀ alẹ̀ tí ń fi gbàgbé rẹ̀ à ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe pé a jìnnà tẹ́tẹ̀ a sì máa rú oúnjẹ tá à ń jẹ fẹ́rẹ́ tí ọba ti máa jẹun tí ọmọ yóò ṣe kùn bàràkàtà oúnjẹ tó lọ́rọ̀ apọ̀ wọ́n gbàgbé náà ni so torí pé téèyàn máa ti máa yóò jù ọpọlọ kì í ṣà táwa wí tẹ́tí wọ ọmọdé oúnjẹ lọ ọjà ráìsì àtẹwà àdémùkan ó tún wọn bọ̀ ń wá búrẹ́dì ó ní sẹ́yìn ní tìlú ẹ̀ bá ń gbé ó tún mu tí àti búrẹ́dì ó tún mu lé ráìsì àtẹwà ó tún wọn bọ̀ ra mílíkì ọ̀fẹ́ múlé ẹ dákun ṣé ọ̀nà ọ̀fun tiẹ̀ wọ́n ń gbà rọ̀ yọ̀ tí wàhálà rẹ̀ ti á pọ̀ báyìí. jẹjẹjẹjẹjẹjẹ tójú fi dà ìdìbò wákàtí márùn sínú pọ́fà kó tó lè dánú sírò àwọn eléyìí lè ó lè torí ẹ̀ ó kí èso ń sì kí rẹ̀ nítorí ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ tó fẹ́ hàn kan rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ tiwa láfíríkà ntọ́ yọ̀pọ̀ jù àmọ́ pàṣípò ṣòfò wọ́n lè lọ jókòó ń bẹ kọjá pọ̀pọ̀ tó òfófó ẹ̀gàn àtàbòsí ọ̀tẹ̀ rìkísí àti kéèta tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìní máa bàṣípò tí wọ́n jẹ́ láfíríkà mi so ìjọyìn bá ti kò jẹ́ sínú ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ láyé kò gbọ́dọ̀ ráyè gbogbo àwọn àwo orí ibù ó sì dín ọ̀rẹ́ fún ọ̀rẹ́ kíni kí ló fẹ́ fi ṣe lẹ́nu pé mò ń kẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ báwo kí ni mo fẹ́ fi ṣe kí ni mo fẹ́ fi ṣe. mójútó wàá gbárí mẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ mójútó lọ́nà tó ṣe ike ó ní ní ọ̀rẹ́ ẹni jẹ́ ń jíròrò ju àwọn lọ ìwé rẹ̀ ń kà bá wa ràn ọ́ bá excel gánà gbogbo ayé ọmọ pé bó lọ gbà àbí òye sọ àkókò yìí ẹ̀ ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe ike èèyàn fi ìjára gírí náà sọ pé ìmà ìmà tó bá fún ìmà ní gbogbo àkókò rẹ̀ ìdajì ìmà lónìí báwo wá ní tó wá pé ìdajì àkókò ló fún kọ ìlàrin lónìí tó gbogbo èèyàn náà ló wù ká kí wọn fẹ́ kí wọn nímọ̀ àwọn ìgbàgbé àwọn tó gbogbo èèyàn ló lè ṣe wàhálà ṣé gbogbo èèyàn ló lè ṣe wàhálà ṣebí gbàgbọ́n ni wọ́n fẹ́ wọ́n fẹ́ kó o jókòó kọ́ fẹ̀yìntì kọ́ máa jẹun ọmọ jù bá lọ ah, wọn náà rí kàn sí láyé sàwọn tí ń wá mọ̀ àwọn ẹ̀rín kì í gbẹ̀kẹ́ wọn sàwọn fẹ́ mọ ní sẹ́fẹ́ mọ̀ yẹn wọn àti lè dọ́gba qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun sọ fún wọn tí wọn lè dọ́gba ẹni tó mà tẹ̀ntọ́ wọn lè dọ́gba wọ́n lè máa wò pé ẹni tó bá kọ́ ọmọ náà sẹ́fí ká lówó ni nígbà tó ti pọ̀ gbà àwùjọ àwọn olódò ló ti jáde owó kìí sòlẹ́ni tó ní màá wa ètò wọn wá jùmọ̀ lọ ìmọ̀ bá bọ owó ìmọ̀ bá bọ ọlá ìmọ̀ bá bá pò ìmọ̀ tí gbogbo nǹkan lọ. tọ́bárí tóbi kan ṣe wàhálà lórí ọmọ rẹ̀ kó ní mà òun mọ̀ ìgbẹ́ nǹkan tó ń dààmú lórí ọmọ sí i ó ti gbogbo nǹkan míì lọ. wọ́n á jẹ́ pé gbogbo gbèsè ayé ti ń ẹ̀kọ́ máa wọ pé ọba ah, ti kọ́ sí ọwọ́ ìtọ́ba sá ti kọ́ bọ́tà ti rówó náà ni owó wà ní gbogbo nǹkan ni. èso ìmọ̀ ẹ̀yin náà bàbá lẹ̀ ń ti ń dà wọ́n màmá lẹ̀ ń ti ń dà wọ́n bọ́ba ti bọ́ ọmọ yín lọ́wọ́ ẹ má jẹ́ ọbọ̀ ọmọ yín lọ́wọ́ ẹ tètè fa àwọn ọmọ sójú ọ̀nà kọ́ máa ìmá ti gbogbo nǹkan lọ ìmá ti owó lọ owó kìnnì ìmá ti ọlá lọ ọlá kìnnì ìmá ti ipò lọ ipò kìnnì torí ẹ èèyàn máa bẹ lọ kọlọ ẹlẹ́dàá kó dín ìgbàgbé kù lọ́rọ̀ rẹ̀ nípa àmà nítorí pé èèyàn gbàgbé náà ni àfi téèyàn bá téèyàn èèyàn máa gbàgbé èèyàn máa tọrọ àforíjì èèyàn máa ṣe àtúnyẹ̀wò fún ìmà rẹ̀ torí gbogbo ń ta bá ti pàtì ìgbàgbé ó ṣèyàn parí. ọlọ́run lẹ́dàá wa kó wa kó má ṣe dá wa dára wa. la yadhillu rabbi wa la rọ̀bí ẹ̀rí nígbà nàbì Musa alayhi salam wọ́n ń lò wọ́n ń lò ó tẹ̀léra wọn kọ̀kọ́ wọn lẹ́nu kò sì tì wọ́n lẹ́nu bẹ́ẹ̀ náà làwa náà gbọ́dọ̀ máa ṣe wọ́n kọ́ lò qala ilmuha inda fi kitab ó ní ìmọ̀ nípa báwo lọ̀rọ̀ àwọn aṣíwájú àwọn ẹni àkọ́kọ́ tó ti lọ báwo ni àtúbọ̀tán àwọn ò ti ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run àìndàrọ̀ bí lọ́dọ̀ olúwa mi lọ́wọ́ fi kìdáàbí nínú tírà kan tírà kan tó pa àkọọ́lẹ̀ Allahul ó tún wá sọ pé la yadhillu rabbi wa la yansa olúwa ẹlẹ́dàá mi kìí ṣìnà wa la yansa wàlẹ́ ayé ń sá yẹn rọ̀bìnà tún jẹ́ nǹkan tí ó tún wà ń bẹ̀ tẹ̀kídìrà láyà bílù rọ̀bì wàlẹ́ ayé ń sá rọ̀bì olúwa ẹlẹ́dàá mi kìí ṣìnà olúwa ẹlẹ́dàá mi kìí gbàgbé ìwọ tó ń tì lẹ́nu láti fi ọlọ́run lólúwa rẹ̀ olúwa mi ẹlẹ́dàá mi olówó mi ó ń tì ọ lẹ́nu láti wí bẹ́ẹ̀ sì tì ọ lọ́wọ́ láti gbòòrè lọ́dọ̀ rẹ̀ yóò tì ọ́ lára láti gba orí rẹ̀ olójú ń tì ọ́ nígbà tí èso ọmọdé kékeré ọwọ́ aṣọ ọlọ́run di bàbá rẹ̀ o lè sọ fún bàbá rẹ̀ pé bàbá àná o lè sọ fún ìyá rẹ̀ pé màmá àná àwọn andára ti rọ pé ṣé bàbá wà lè ṣé màmá wà lè bàbá tani màmá tani ẹgbẹ̀rún bàbá lọ wà sálọ ń bèrè. Oni actually you see I'm now a graduate mi lè máa sọ pé bàbá mi à gíráfíìtì wa kọ pípọ̀ gbọ̀ bàbá mi ni bàbá mi ọ̀ máa jẹ́ láéláé màmá mi ò ní màmá mi ọ̀ máa jẹ́ láéláé torí ẹ̀ ká kíyè sára àwọn èdè burúkú tẹ́ ẹ máa pè kọ̀ lẹ́kọ̀ọ́ ìtumọ̀ kọ̀ lẹ́kọ̀ọ́ wà nù ẹ̀ bàbá rẹ̀ wà di bàbá màmá bàbá rẹ̀ ti sáájì aláàjì mami rẹ̀ aláàjà ọ̀dà aláàjà mo ti wá sálà aláàjà ó lè sọ pé màmá nù sẹ́yìn máa sọ bẹ́ẹ̀ nù bàbá mu ní ru sọ ẹ máa wí ni bàbá yín ni bàbá yín bàbá nù màmá nù so ẹ rí i pé gbàtẹ́ mi fi kọ́kú kọ́ kọ́ra ó débi báwọn èèyàn lè sọ pé olúwa ẹlẹ́dàá mi àbí òye wa sọ ẹ wà nábì Musa kí ni kò téèyàn lè dé láyé tọ́ta ayọ́kọ́ jẹ́ràn sí ọlọ́run sọ pé qala ilmuha inda rabbi fi kitab la yadhillu rabbi wala yansa torí ẹ̀ ọlọ́run là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ilé ìjọsìn pọ́lẹ̀ wà àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù ìmànà àti ìmàlẹ̀ alukur'an kọ́lọ̀ ń dákunjọ kó fi ṣe láǹfààní kọ́lọ̀ yẹn lẹ́dàá ṣe nínú àwọn ẹni tí gbọ́rọ̀ tí fi ṣe wò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب